ṣé làákàyè sọ fún ẹ pé òbí ẹni òun lọ́rùn ẹni ni làákàyè sọ fún ẹ pé òbí ẹni òun lọ ẹni. mo jẹ́ sọ fún ẹ ìgbà tí wọ́n ti lọ sọ́jà lẹ́ẹ̀kan tó ti pàdé ẹ̀ bẹ́ẹ̀ o ò lè wọ́jà mi lọ síwájú. ọ̀fọ̀ ọ̀fọ̀ tó kọ́ o ọ̀fọ̀ ti bẹ̀rẹ̀ sí ní wá ṣe yìí. Daddy, I don't understand you you are not like this abiyamọ gidi ni me now so báwo ló ṣe máa jẹ́ tó fi jẹ́ pé ọmọ yìí the only son you are ó wà látìmọ́lé and you don't feel concerned ṣé ẹ ti ṣetán. kí ló dé pè mí torí ọ̀rọ̀ báyìí ṣé mo fìyà kùn ìgbéyà mi. obìnrin tẹ̀yìn wò yẹn àjẹ́ pọ́nbélé ni. o ní nǹkan kan ọpọlọ ẹ ti lọ ọ̀nà wo ni ìyá yẹn gbà ìyá jẹ ìyá tó dẹ̀jẹ̀ lẹ́yìn lórí. ẹ ẹ ṣe ẹ wo èmi ò mọ̀ yàn bẹ́ẹ̀ o tí bá sí nǹkan tó dé tó ní kan wá wò ó ló jẹ́ kí wá bá yín máa bẹ̀bẹ̀. ọ̀rọ̀ burúkú ò lẹ́fẹ̀ẹ́ bá mi tí kò tún dẹ́nu yín látẹ̀kọ́ gbọ́ má w ẹ̀yin ya ìtú ni ṣé mi ti wọ́n ní gbẹ̀gbẹ̀ yẹ bá tẹ̀lé ẹ má tún jẹ́ kí ẹ̀yin kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn bó bẹ́sẹ̀ mọ̀ yìí. ṣé ẹni àwọn ẹ̀kọ́ pátá àti ètò wà bẹ̀rẹ̀ ikú ti dé bá gbogbo wa.